àwọn ẹni àwọn ẹni èèyàn náà tún lọ tán tábìú tàbíìnà wọ́n tún gbàṣẹ́ ìpele ẹ̀kẹta ìnìyẹn ìpele ẹ̀kẹta ìnìyẹn àwọn yẹn wá kò láyé tán àwọn àáfàá wọn ò wá yẹ wọn gbò lórílẹ̀‐èdè nílùú kọ̀ọ̀kan tí wọ́n tún bá sí ànábì lọ. ọ̀kadà tó ń jẹ́ yìí maza ojibotọn bá a bá bá nàbí láyé mọ́ wọ́n sì bí ilé ọ̀rẹ́ wọ́n bí ọ̀rẹ́ rẹ̀ pé sọ́ọ̀ lọ́wọ́ àti agbe ni tí wọ́n ká ọ̀rọ̀ alọ́n fọ́n bẹ́ẹ̀ wọ́n ká ọ̀rọ̀ anábì fọ́n bẹ́ẹ̀ pé kó dánú gbọ̀n sí sọ́ọ̀ gbọ́. kíkọ háyàwó rẹ sọ gbọ́ pé kọ ọmọ àwọsọkùtù lẹ mọ ẹ ó ní tí wọn máa tó wọn ṣe níbẹ̀ ni pé àsìkò tí ẹni tẹ́ ẹ sọ ń sọ ń tẹ̀ ń sọ ń iná ẹnìkan náà tún ń pé bàbá jẹ́ àlè jẹ́ àwọn afá pọ̀ ń tí a dá ń gbọ́rọ̀ wọn káàkiri àká ń gbọ́ kí nìyà. Ah. ok. thank you ọ̀kàrẹ̀ ìwọ wàá mà ìwọ ọ̀ma ètò ẹ̀kọ́ múnú rẹ̀ ọ̀mẹ́ntì ń tàn ọ́nú wọn ọ̀mẹ́ntì ń tàn ọ́ o lajọ ni. èèyàn ò lè gọgọgọ kọ́mọ gbọ̀dọ̀ ibẹ̀ tó kọ́mọ mẹ́tì ń tàn. kọ́lu ẹ̀rọ táwọn ànábì ọ̀sán. ọ̀la ilmà lànà èèyàn lágbára báwọn. ìbéèrè ìmáa nípa pẹ̀lú àsìkò tí wọ́n bìyàn léèrè àti ọ̀nà tí wọ́n bá bìyàn léèrè. sáà ń gbọ́jà máa wọ́n ta wà níkàlẹ̀ yìí àtàwọn àti ń tá àmọ́ bílọ́mù àti tá ti bí àti tá máa kọ́ lẹ́kọ̀ọ́ àti tá ti kọ́ ọlọ́mọdé àgọ́. àmín. sàmín sàmì dáadáa. amina. torí pé òmùgọ̀ a máa pa ẹlòmíì. Ah. àwọn mi àṣàdúrà fún ẹ pé ọlọ́mọdé kò òmùgọ̀ pa ẹ o. Ah. torí pé nígbà mi ń bẹ tẹ́ pé ọ̀ràn téèyàn dá òtó nǹkan àmọ́ torí kọ́ gbọ́ ọ wá sọ̀rọ̀ dọ̀rọ̀ àmọ́ lọ́wọ́. tàbá mi ṣe sí kan bí ọ léèrè torí pé kọ́ mọ́ dáhùn lọ́dà àìdáhùn wọn ò ní ọ dáhùn ìlọ dáhùn báyìí wàhálà ni. ọkùnrin tí wàhálà nìyẹn akọ kọkọ à rárá sà. màmá rẹ àtìyàwó rẹ ń jà màmá rẹ àtìyàwó rẹ ń jà wọ́n jọ wọ́n jọ ń jà ó sì mọ̀ pé màmá rẹ láṣẹ jù màmá rẹ wá fi ọjọ́ ìyá ọ̀rọ̀ wọn ju bàbá rẹ pé. ẹ̀ ń ṣojú rẹ̀ náà ni ṣojú ṣèdú náà ni tó fi ń bùn tó fi làǹkà mọ́ lórí tọ́ba ní màmá ọ̀ làǹkà mọ́ lórí ọ̀daràn màmá tọ́ba ní làǹkà mọ́ lórí ọ̀daràn bàbá bàbá lè gbèpè júlẹ̀ bóun ò sí ń bẹ̀ ṣùgbọ́n ẹ má sábò sí ọlọ́run bò mú un nulẹ̀ yìí ó fẹ́ wà lánàá lẹ̀ ìwọ ni wọ́n lè òun irú ìbéèrè báwọn àgbẹnu lọ́ọ́ ni ọ̀rọ̀ jẹ́mi yóò gùn tí wọn ní wọn ní ìṣojú ẹ ló ní ló fi làkàn máa ẹ mi yóò gùn sa ẹ pẹ fún wa sa. ọ̀rẹ́ sọ̀rọ̀ náà. ọ̀rẹ́ sọ̀rọ̀ náà. Ah. ọlọ́jà mi yóò gùn sa. ìbéèrè tí ní dáhùn nìyẹn àìdáhùn ọ̀bọ̀ hanu. ó di janto nu. ọ̀sẹ̀ ọ̀tún bá wọn ọ̀sẹ̀ òsì bá wọn. ọba dẹ́yìn làwọn pé máa mi ẹ ẹ má fi ń jẹ́ irú ẹ̀yìn mọ́ ẹ má fi ń jẹ́ irú ẹ̀ mọ́ o sẹ́mọ̀ pé wọ́n ti mọ bùn láti yìí tó o. ẹ má kó bá mi o. ẹ má kó bá mi o. Hmm? tí n bá jẹ́rìí ti ọ̀sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ń dáràn bàbá mi báwọn. tí n bá sì jẹ́rìí pé ẹ̀yin lẹ ń tẹ́ sọ ọ̀rọ̀ ni ẹ ẹ máa wọ̀n lé pé torí ẹ̀yin gbé ìsépè ẹ má pè ń ka dáhùn mọ́jọ́ mi o ń ka dáhùn o. wọ́n ti yé pé mọ yín ni o. ẹ kẹ kẹ kẹ lè kẹ mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe o èyí tí wọ́n ṣe fún yín kò tí ì dára lọ o. Ah. wọ́n gbéyàwó lẹ́yìn kò ní kọ́rọ̀ yín ó dàrú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọ̀rọ̀ máa lè ọmọ àlè bàbá yẹn jọ òpònú ọmọ ọgbọ́n tí ń sọ ó ní kẹgbéyàwó lẹ́yìn ọ̀sẹ̀ kọ̀kọ̀tẹ̀jọ́ abunú ọmọ. <laughs> bẹ́ẹ̀ pé bóun ṣe fẹ́ máa kóbìnrin jọ náà olùsí ọmọ mm, mm. bẹ́ẹ̀ nípa àkọ́ ẹbí pàkọ́ bàbá rẹ̀. Ah, nígbà òun náà ti ẹ̀sìn pẹ́ wọlé. òun náà ti pẹ́ wọlé. pẹ́ wọlé. ẹbí yọ̀rọ̀ bá sinú ẹnu. gbogbo èyí òun dáa báwọn ṣe fìwé mọ́. ó ká mọ̀mọ́ láàánú. ìjára lọ báwọn. ọ̀daràn báwọn. ó ká mọ̀mọ́ láàánú. àwọn màlẹ́kà ní láìlí màlànà ẹ̀gbọ́n kan wọn là ní mọ̀ kankan tí ayé láti hàn lòun wọ́n ń pè ńlá nọ́ọ̀fìyàtìlì james la anọ́ọ̀fìyàtìlì james ìyẹn ni pé sábà yẹ lò fún nǹkan wọ́n sọ pé nǹkan yẹn nǹkan yẹn ò sí àti gbogbo òran nǹkan yẹn nínú èdè lárúbáwá wọ́n ní ńlá anáfúyò àwọn àfà wọ́n ní ńlá anáfúyò wọ́n á ní ńlá anáfìyàtìlì james látàá pé tó bá pé nǹkan kan ò sí gbogbo òran nǹkan ni ò sí. tani lọ́rọ̀ pé àlèyé òjà ìfìlẹ̀ bẹ́ẹ̀ ti ahad tó bá ní la ahadun fi è táwọn padà bá obìnrin tó bá fi láàárọ̀ jùlù fi è láàárọ̀ jùlù fẹ̀ tó bá bá obìnrin bẹ̀ ọ̀jẹ̀bi ọkùnrin ló ní òsì ń bẹ̀ láàárọ̀ jùlù fẹ̀ láàárọ̀ jùlù fẹ̀ obìnrin lè wà ń bẹ̀ arúgbó lè wà ń bẹ̀ ọmọ eke lè wà ń bẹ̀ làárọ̀ jùlọfì àlèyún jàdọ̀fìlì bẹ́ẹ̀ ti àt làárọ̀ jùlọfì wọn adé bẹ́ẹ̀ wọn bọ́ obìnrin ọ̀daràn àmọ́ tó wáyé pé ń tọ́ sọ pé làárọ̀ dúlà fìyì làárọ̀ dúlà fìyì àfà kọ̀sọ́kùnrin ń kòsóbìnrin ń bẹ̀ kọ̀ságbàlagbà ọmọ kékeré ò sí mbẹ gbogbo tí bá jẹ́ ìrìn èèyàn láyé kò sí mbẹ. ìran gbogbo ìran tó dáa kọ ni ò sí mbẹ yẹn làwọn mẹlẹkẹ làwọn àwùjọ wa lò ṣé bẹ́ẹ̀ sì ni sáwọn òjíṣẹ́ ọmọ òní mọ̀ kankan ẹni ó fún tàwọ́rẹ́tà sí kọ̀ mọ́ ẹni ó fún ní ìjìlá sí kọ̀ mọ́ ẹ̀ ń fún sẹ̀búra sí ọ̀mọ́ ẹ̀ ń fún kùránì sí ọ̀mọ́ wọ́n sì ní láìlímọ̀ lánàá sí kò sí dànù ni. ọba àlekọ láti ó ti gún wa lórí àgàdájọ. kí ni wọ́n fẹ́ kí ni wọ́n mọ̀ tó fẹ́ báyọ. Ah, ọmọ akẹ́kọ̀ọ́ tó bá gọ̀ ni wọ́n máa jù béèrè sí lórí arí tí ó sáré dáhùn wọ́n sì kọ̀ndẹ́mù ẹ̀ kó gbà á. àpé Allahu wa rasuluhu a'lam mọ̀ sàbẹ̀sẹ̀ wí nìyẹn. wàá sẹ́wọ́n á sọ pé kò sọ wọn àgbọ̀nà mi sọ pé sọ sásọ kan ọjà sọ tó bá tó wọn pé nǹkan báyìí àìmọ̀ gọ̀ hmm. ntò ní gbà tí ò gbọ́ yé ní. ètò ní gbà hmm. lẹ́yìn kata wọn la ilé mọ́ lànà ànímọ̀ kankan ọlọ́run ó àmọ́ kankan ó tó gbé ìnáka aláàmù. ìnáka àǹtà aláàmù lọ́gọ́yọ̀ ẹ̀rí gbà tí wọ́n fẹ́ tún mu wá wọ́n ní ìnáka wọ́n tún ní àǹkà <laughs> ẹ̀yin oníke ọyẹ́ ó ti yé ibẹ̀ yẹn lóbi dá tẹ́yìn wọn fẹ́ jẹ́ àfa kọ́yà kìtàrà gbogbo à ń pa kọ́mọ́ mẹ́gbẹ̀ẹ́ kí ilé olókùú dáadáa ò sí ah. ìbáṣẹ́jẹ́ gbà ní. Oh. ìkíní náà ọlọ́run kọ́ ní tóńtọ̀ gbogbo nǹkan kó bá fẹ́ ṣiṣẹ́ àfa tí ò wá ìmọ̀ lójú ẹ̀ ká ká ká ká lè gbáyé láì ráwọ̀ èèyàn àwọn èèyàn wọn darí ẹ̀ mm, mm. ìfẹ́ wọn yóò máa fi sọ̀rọ̀ ìfẹ́ wọn. tábìlì ni ó jẹ́. ìjọba ń fẹ́ mọ̀ sí mm. wá sí. kọ́ wa máa làámà wọn kọ́ máa làámà wọn. àwọn oníṣẹ́ yà mọ́. òun ní òtún bá wọn. àkótó ah, bẹ́ẹ̀ wọn ah. bẹ́ẹ̀ sì ni téèyàn bá kẹ́kọ̀ọ́ rẹ̀ tó sì gbára lọ́lọ́run ọlọ́run ó sọ dẹ́ntẹ́ pé ẹni ó súnmọ́ òní máa ti ń jẹ ẹ ń súnmọ́ ká máa ti ń jẹ <laughs> Eh, gbogbo àwọn kan tí wọ́n kàn ké eh, ké fankata eh, wọ́n ti bí bàtí lọ mọ́dúrásà wọ́n ti bó ti dà fáànù wọ́n ti lọ ti mọ àyìnà tẹ́sán àpò àyìnà jíìtẹ́ ní yàtà ibi yìí sọ. yaani yaani na. Eh, lọ́sọ̀mọ́ àṣà. Eh. gbogbo eléyìí ò tí jùlọ fi kọ́ bíríkìlà lọ. o tún máa mi lọ́rùn. ọ̀lọ́ ọ̀sẹ̀ kọ́sẹ́ dórí mọ́rin ni. gbogbo yẹn ò tí kọjá dọ́bìlọ mm, kọ́sẹ́ sàgbẹ́ máka ìmẹ́wà ní ìsìn sílẹ̀ ṣé ọmọwé ni. iná là ń pè ní ìwé wa. tọ́bajẹ́gbọ́jáde sùkúrà ṣé ìwé wa nù ní ìsìn. <laughs> bàbá bẹ́ẹ̀ dà fà ọ̀sẹ̀ wá ọ̀sẹ̀sẹ̀ wá ọ̀sẹ̀ wá dà fà ni. ẹsẹ̀ dà fà ni. àfà ni sàfi ó tó lọ kó lọ lé kílódò màlìkí rọ yìí mọ̀ la. rahimahullah ọ̀la abéjì kọ́lọ̀ màlìkí wọn kọ́lọ̀ màlìkí wọn. àfà ni tó ti dà fà ó tó wá gbúrò sí màlìkí ó tó wá kó lọ lé kíw. olóhùn lè kíw lọ́dọ̀ bọ́dà yẹn ní brọ́dà yẹn ló lè kí o bẹ́ẹ̀. àwọn olè kí o ní àti pé àti pé àti ah, mọ̀tíù náà hmm. yìí nò nàbà ah. ti fi mújídù àti májàmù ọ̀yẹ́ ìta ti tù àmà tírèsè náà. àbíkọ́ ọ̀mú hmm. àbíkọ́ sájẹ̀ sórí gọ́gù. sáà máa kọjá ẹ̀dẹ̀ yìí o. yín ṣe kò. ìdìbò ìnáka anta ìnáka anta aláàmúlẹ̀gùn yóò bí ìtumọ̀ rẹ̀ léde Yorùbá tá a fẹ́ lè pé a lè fi tuntun wá fẹ́ pé àrídì kankan tó níbi tú Al-Qur'ani gẹ́gẹ́ bó ṣe rí gangan nítorí dáa fún kwani ká kà kí wọ́n ti àti ń fún ti gbọ́ kẹ́nìkan máa kó wọn tù yẹn kí ni ètù jẹ́ èdè a kàn tú àìdíà ni à ń lo àìdíà. àní tí n tọ́lọ̀ sọ gangan. ambulance kẹnu lẹnu ò ní èdè wo ni ìbá ọlọ́run bá rí pété kan bẹ tó lè ṣe déédéé dèéhùn méjèèjì ìbá papọ̀ ṣe ń Kùránì. ìnáka tó ọlọ́run o hmm. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ansa lẹ́yìn tá a pé wọ̀ tán a tó a sọ pé ìwọ náà a sọ pé ìwọ tán a a ní ìwọ náà o tí nǹkan kan ọ̀la láàrin gbogbo kọ̀ọ̀kan kò sí nǹkan bẹ́ẹ̀ o

àwọn onímọ̀ àkọ́kọ́. a onímọ̀ àkọ́kọ́. àbí. ẹ wàá gbọ́n táwọn afá sọ lórí ìtumọ̀ ayà yìí. ẹ gbọ́n sí. aláwọ̀kọ́ kí n kọ́ yanjú etí mọ́ bíbẹ̀ lẹ́ẹ̀kan pa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìyá ọmọ yẹn jìmọ̀ wò ìyá ọmọ yẹn jìmọ̀ wò afá kan dà mẹ́ pé zọ́lífù ni mo ní barakallahu fik. sarafi. barakallahu fik ó gbà. a máa bẹ́ẹ̀ àmọ́ jẹ́ bẹ́ẹ̀ tí àwọn àfọ̀bá fẹ́ da ọmọ akẹ́kọ̀ọ́ rìsàrìsà gbogbo ntọ́ bá sọ wọn lọ gbà torí kò sí ntọ́ lè wí tá à ní rí ọ̀nà gbígbà àwọn afẹ́ dàrá àmù tọ́ bá fẹ́ fi hàn pọ́ gọ̀ tọ́ bá fẹ́ kí ni káwọn ní ọgbà dàlílù dẹ̀rí tó fi gbà yìí ká ní tó ní ọgbà dàlílù sì ni ẹgbẹ́ wo Yorùbá wọn là jẹ́lẹ̀ ẹ̀dẹ́ ọ̀pẹ ẹ̀dẹ́ ni tọ́rọ̀ ọmọ ẹ̀dẹ́ ìtọ́fẹ́ pè bẹ́ẹ̀ dẹ́gbẹ̀ta lọ́fẹ́ wí ni o bẹ́ẹ̀ dẹ́gbẹ̀rin ni o bẹ́ẹ̀ dẹ́gbẹ̀fà ni o ó ní ẹ̀ẹ́dẹ́ ọba parí ẹ̀. Ah, ah, ó ti bẹ́ bá wọn. ó bẹ́ bá wọn. ibẹ̀ ń bẹ́ mọ̀ yá ọmọ yìí bó ṣe dúró yẹn mọ̀dọ́ọ̀fù ni bẹ́ẹ̀ kọ́ bàtí jìnnà èèyàn gbọ́n di pé mọ̀dọ́fì bọ̀ mọ̀dọ́fì bọ̀ kátó ilé kátó ilé mọ̀dọ́fù àti mọ̀dọ́fù ilé yìí yakuna ìsìmánì orúkọ kan ló jẹ́ mọ̀dọ́fù ìdíje jẹ́ mọ̀dọ́fù ilé yìí a máa rí bẹ́ẹ̀ odidi jumla ń yẹ jimáwù yẹ mọ̀dọ́fù ilé yìí ni fún yàwó ma. ó sì jẹ́ mọ̀dọ́rí o torí pé ó dúró ti mọ̀dọ́rí o á sèràbù yàwó ma náà ní múrabù ká ní máa dí ló dúró tì ọmọ akẹ́kọ̀ọ́ ẹ lọ kànú búnà kí ilé ẹ bá ń bẹ̀. àwọn ẹkún mo lọ. eyín ọba àwọn. o ti yé wa. aláwo ńkọ́ aláwo ńkọ́ a ò ní sọ pé aláwo fáìlù a kì í sọ bẹ́ẹ̀. ó kọ ọlọ́run àyè máa pé fáìlù tọ́bẹ̀ pé aláwo tọ́fẹ́ sẹ̀ráàbù pé aláwù yẹn o fáìlì ni ẹ àwọn afọ́rọ̀ ń jẹ ni aláwù la mọ̀ pé ah, ah. náà ló ti gbé nǹkan kan lórí bá wọn ah, gbé nǹkan kan lórí àlá mọ̀ gbé nǹkan kan lórí ọ isimu jalala ló pé isimu jalala isimu jalala wa ni fa'ilu o mm-hmm. ti yẹ bá fún aláwù nù wọn mm. bá fẹsẹ̀ kọ. ta'aduba ma Allah. èyí ò dó bá wọn. rusula hmm. ń o ti bọ́ sí ọwọ́ lẹ́wọ́lẹ́ mọ́fúlù bínú bó ti jẹ́nu bó ti jẹ́nu bó ti jẹ́nu èyí bá dúró báwọn afẹ́ abala ẹ̀kọ́ díẹ̀ tá a fẹ́ yọ ń bẹ̀ ó nìyẹn ọkàn sí pé bíi mọ́ọ́zà náà ọ̀rọ̀ wà ń bẹ̀ mọ́ọ́zà mọ́ọ́zà òjìbùtùn lọ́dọ̀ àwọn àlùfáà wọn a máa pín mọ́ọ́zà sí méjì nígbà míì sí ń bẹ tí wọ́n jà pọ̀ lódìdí ibi mọ́ọ́zà bá dúró sí wọ́n lè pín ìráàbù rẹ̀ oríwúdirí mọ́dà náà lọ bọ́lé sẹ́yìn pé yakulu ní ìsìn fẹ́ yakulu ní ìsìn sẹ́yìn mọ̀ pé yakulu ń yà tájú ìlàmàkulè káólì tabani kọ́ọ̀là tàbí yakulu à ń retí màkulè káólì à ń retí náà fi yakulu sọ abẹ́ẹ̀kọ́ a lè didi mọ́dà ni nígbà mi nígbà mi ti bẹ̀rẹ̀ láti ìta pin pé mọ́ nìkan lóru nǹkan mọ́ nìkan lóru nǹkan dáa tún dá dúró lọ́tọ̀ dáa yẹn ti di làzí agbèsípò lẹ́sí máa dó ní isimu mozuli zádó ní sílà rẹ̀ ó ti wà ní kó wọ́n kábàrù ẹ̀ nígbà míì àwọn àríwá ọ̀hún bí yóò ṣe jẹ́ nìyẹn à ń sọ lẹ́yìn pé ṣẹ́ṣẹ́ ọ̀ràn kéw tẹ́pẹ́ lọ́ba fẹ́ ṣiṣẹ́ sí wà á múra kó kejì sòtúbọ́ wọ́n yẹ pé tó bàjẹ́ ọ̀pọ̀ ju tó tùsẹ̀ lọ à ń kéw ṣẹ́ṣọ́ àgbẹ̀yẹ̀ ṣe aláfa wọn kò ní yóò ní rówó wọn kò ní máa rí nǹkan ṣe ṣùgbọ́n àsàmánì ó yí mọ́ ọ lọ yóò yí mọ́ ọ lọ wọ́n fọ̀rọ̀ kan tó mi létí lálẹ́ àná lálẹ́ àná gbàtà ti tẹ̀sí èdè tá a parí tẹ̀sí ìtàn ní àdàbí lánàá èmi dẹ̀ sọ̀rọ̀ yẹn níbi ìjẹrin àbíjẹ tó tá ń bọ̀ nígboro mo sọ̀rọ̀ yẹn nu mọ́tò ọ̀kan nù yá ní ẹ má sọ bá ń tẹ bá dọ́ ń tì yóò ẹ mẹ́jẹ́ àsòdodo káyákó lé wọ́n ní má sọ bá ọ̀nà mo ti gbọ́. ńgbà ń délé lánàá ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ìmí ò sọ̀rọ̀ yìí tí ìjẹ́ tí ìrìndì ìsìn ìwé ìwé ń tiẹ̀ sọ̀rọ̀. ó yẹ kẹ́ńdà wí ní ìsìn kọ́ máa mú kọ́ máa yọ ní tọ́lọ̀ ń ṣe fún un àmọ́ ńjọ tí ó yẹ kó kéwú agbékéwú lọ àdàbí agbékéwú lọ apẹtẹ wọ́n sì wá súẹ́súẹ́ ní abáfàdì ẹ̀yìn ní ẹ bá pé nǹkan míì tún dáa ju kéwù lọ lójú ọ̀nà ẹ̀sìn náà ni o ní ẹ bá ran rímọ̀ nǹkan míì hùn lójú ọ̀nà ẹ̀sìn náà ni o ní ẹ bá mójútó lọ́wọ́ á di kí wọ́n máa mú ká máa yọ ní ìsìn pẹ̀lú ká máa lo ìmọ̀ kà á sí màmá ní ẹ wá ń sọ fún ọ pé ẹ lọ wẹ́lòmíì tí ó ṣe nǹkan wá ẹ lọ wẹ́lòmíì tí ó ṣe nǹkan ẹ lọ wá wá wọ́n ti á wẹ́lòmíì tí ó ṣe wọ́n ì ẹ̀ńtẹ́ pé òun ò bàtìkó tiẹ̀ ṣeré wọ́n ti rí sẹ́rí nǹkan bẹ́ẹ̀ lálẹ́ àná sọ fún mi tó tán nìyí abẹ́lẹ̀ ń sọ wọ́n mọ̀ pé báláǹfààní kó kí ó lọ kí ó àfà sọ̀tùgbọ́ báláǹfààní kó lọ kí ó lọ kí ó ìwọ̀n sọ pé dandan kó fi kí ó ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ rẹ̀ àtẹ́kọ̀ọ́ bá fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ dáwà ó fẹ́ ṣiṣẹ́ àkọ́mọ́nkẹ́ ó lọ kí tẹ́rùn ọlọ́sùn fi yé wa. Allahu àmín. èèyàn báwọn ẹ Ọlọ́run tó sọ lórí pé la ilimọ lànà yẹn làṣàkà anali insan yuskalu alẹyi ọ̀rọ̀ yìí da ọ̀rọ̀ yìí ọmọnìyàn rú ah àwọn ànábì Ọlọ́run sọ pé la ilimọ lànà kí ló fà á yìí tá a tún ọmọ náà ti láwọn ọmọ yìí kódà bẹ́ẹ̀ bá sọ láyé tí tẹ́gbẹ́ nìkan ló bá sọ pé láìlímà làwù tó ní láìlímà làwù tó máa ní máa ìsìnkú kà kọ̀yẹ́kọ́ mà kí ló kọ́ rẹ kọ̀yẹ́kọ́ mà tó yọ lọ́wọ́ máa ń kankan kápẹ́ ni àwọn afáàní bẹ́ẹ̀ ṣe rú náà ni nítorí wíì náà bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹ wá gbọ́ àlewájú ilẹ̀ awàlì ọ̀nà àkọ́kọ́ rẹ̀ táfìlì táfìlì mẹ́ pé ọ̀nà ni tí wọ́n sọ yìí ìmọ̀ ayòkọ́ la ilímọ̀ lànà bímọ àdásàbà dànà pé àti àrò tí wọ́n ṣe tí wọ́n sọ ńjọ yẹn ní tọ́fi sọ bẹ́ẹ̀ ńjọ yẹn ní pé táfi sọ bẹ́ẹ̀ ní pé la ilímọ̀ lànà bímọ àdásàbà dànà ńgbà tá a ti wà kó lọ́dọ̀ wọn àmọ́ tọ́sẹ̀ yẹn máa wò àwọn ti jẹ́ ẹ̀dí afọ́n àti kó láàrin wọn àmọ́ tọ́sẹ̀ yẹn máa wò tábà ní wọ́n dáhùn tí wọ́n sì mọ̀ pé ńgbà pò tán wọ́n ti dà nǹkan rú sáà kúrọ̀ báwọn níta gbélé ẹ lọ wọ́n ti sọnù ẹ̀mọ yẹn tí tí wọ́n gbé góòlì lọ́wọ́ tọ́sọ́dọ̀gbẹ́ wọ́n kọ́ kẹ́lómi nké tán gbogbo àsìkò náà fi kẹ́lómi nké tán nígbà tí kọ́ nké tán pátá déédéé àwọn kan tí wọn mọ kéwù tí àfa àwọn tí ò fi kéwù kankan wá ju bí wọ́n ṣe kọrin lọ ju bí wọ́n ṣe máa jó lọ bí wọ́n ṣe máa jó oògùn bí wọ́n ṣe máa purọ́ jẹun tẹ́kí làbá àwọn ṣe wọ́n wọ́n sì lọ́ọ́ dẹgbẹ́ irú wọn wọ́n jọ rìn. bí ẹ̀yin ọmọ yìí ti ti ta báyìí lọ́dọ̀dọ̀ ọlọ́run ọ̀sẹ̀ tó ṣiṣẹ́ lẹ́sàn bọ̀tí ẹ ti baṣẹ́ jẹ́ báyìí bẹ́ẹ̀ náà gbogbo ọdún ṣiṣẹ́ pátá ntí ọ̀kan gun ẹ̀fẹ́ yìí náà rèé kódà bẹ́ẹ̀ kọ́ yàn kí ọmọ yín àtẹ̀yìn yín ṣe ẹgbẹ́sẹ̀ dùgbò àkòrí sí àfà mgbe nke okuzi ekwesighi kọ ya ebe ọ na-afa àkàtì bá ń ta sọmọ ọlọmọ ọlọ́run ti bá ń kọ ẹpẹrí e wà líyọ ọlọ́run kò yí sí inú e, e, àbùdá ara tún máa bínú a máa múnú bíyàn pé ọdẹ ẹ mọ ọdẹ ẹ mà jọ ẹ lọ náà fẹ́ di àwọn ọ náà fẹ́ dẹ́ntì ẹnu rẹ̀ máa nìyẹn ọ dẹ́ntì ẹ̀ máa sọ̀rọ̀ tí wọ́n máa tí ò ní jẹ́ ntí ọmọ àgbàgbọ̀ ọ̀rọ̀ kàmákàmá ìbálẹ̀ àmàkà má gbàgbọ̀ kàmákàmá ni èèwọ̀ rẹ̀ dáàmà mbẹ́ ẹ má ti mà kan tẹ́lá gbé kalẹ̀ lọ tó wò pé ah, ẹ kùn rẹ̀ só lè ọlọ́jà mi yóò gò ah, ha azal hamru ẹ̀yẹkùn ah, ẹ̀yẹkùn la só lè rí bẹ́ẹ̀ ó ti mà kan ni kò sí títí kùtì mà ẹni bá pé ẹ kéwú ló fẹ́ sẹ́yìn lóore ẹ bá fi yín ṣe jàmá ọ fẹ́ mú yín lẹ́rú ni. nígbà àwọn alájọmọ́ dé mo ní tẹ́ ń lẹ́gbẹ̀ẹ́ kan àwọn náà tẹ́ gbà ní òdá ọ̀nà tẹ́ gbà ní òdá gbogbo àti ń kójà máa jọ tí ń fa àwọn èèyàn sẹ́rú ń tòótọ́ kò lóore fún wọn àtọ́rọ́ ọmọ tí wọn náà ní déèyàn láyé wọ́n fi ṣe ẹ̀ wọn máa yín kó wọn sọ́dọ̀ yìí àmì tó ń bọ̀ sí ti tó ti gbà lọ yín máa wò wò dákàmọ̀ bẹ́ẹ̀ wọ́n di ilájà máa wọ́n ti yánnì tó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lọ sí jàbàtà tó bẹ́ẹ̀ lọ tó àtúmọ̀ ètò tó bẹ́ẹ̀ lù lọ́la ní ìsìn. wọ́n tún bẹ́ẹ̀ wọ́jú lọ. tẹ́ka wálé ní ìsìn tó ní àtà abẹ́ tí wọ́n bá wọ ẹ̀wù ẹ̀wù kélémbé so wọ́n máa bẹ̀rẹ̀ ní títì yìí o wọ́n máa bẹ̀rẹ̀ ní báyìí olóṣù máa bẹ̀rẹ̀ ní títì bẹ́ẹ̀ pé wọ́n ní àtà abẹ́ máa bẹ̀rẹ̀ ní o. ọlọ́pàá tí wọ́n mú lọ́jọ́ gàjú. bẹ́ẹ̀ láwọn ti ń ru ọ̀pá kí gbóró. ọlọ́pàá àwọn àtàbí máa gàjú. ọ̀pá tẹ́ pé kò sí gbé wọ mọ́tò ẹ̀rọ ìjẹ́wọ́ ọkọ̀ kò gbé ọkọ̀ olóògbé wọ̀ ìṣègbèlè lọ́ọ̀nì yẹn á lé dáàmà pé kò rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa wọ sọ́ọ̀rẹ́ kò dá kan mọ́ gbogbo ẹni tí ọba mọ̀ kan dùn kan lùgbẹ́ ẹ má kọ́ ọ ní kéwù pé ànábì wí àlọ́n sọ eléyìí ò ní òmu ọlẹ́rú olùsí wọn wọ́n tún wọ́n á máa kun ọ̀dà tí wọ́n máa fi kẹ́ lómi ẹ bá ń kọ́ wọn kéwù wọ́n lọ fẹ́ mú yàn lẹ́rú. àwọn tí mú táyé pé àwọn gẹ́gẹ́ làwọn mú yàn wọn làwọn àwọn tún yàn ebe yìí fi ń kọ́ àwọn èèyàn tẹ́fi wọn jẹ́ kì í ebe yìí mọ̀ ni sáwọn eléyìí tẹ́ kọ́ wọn ọmọ kan bẹ̀ ń sẹ́yìn wọn ń pè Inú ah. ah, Yunusa ọlọ́run ẹ̀sẹ̀ bá ní dálẹ̀ lọ́gbẹ́ wọn ni nítorí ojú àwọn èèyàn rí ah. sì pọn oko a sẹ́ lórí wọ́n ní njọ́ tí wọ́n bá kọ́ àwọn lóko náà àwọn máa dojú láyé ọ̀mọ̀wé mẹ́mẹ́ o graduate yóò kọ́ ẹ lọ́nu oko wọ́n sì roko roko roko láì dẹ̀ wọ́n sẹ́kẹ̀sẹ̀kẹ̀ yóò kàn mí lọ oko èédú géńdé ọlọ́run tí orí wọn dàrú wọ́n lè ṣe èédú bíi ìhín ìsí ọ̀dà mẹ́rin wọ́n sì lọ pe ọkọ̀ òun sì máa gba owó náà máa lódò owó sáko inú rẹ̀ máa dùn àwa bíyàn pé kí ni ìdí tí ah, ní wàá dùn yàrá lóko à wọ́n tó táwọn oúnjẹ jẹ nìyẹn wọ́n ló oúnjẹ inú oko nídìí mọ́ nù wọ́n ní ní tàbá ń bẹ nínú òlu agolo ní èèwọ̀n gàrí fáwọn. sọ́wọ́ aṣọ ìmọ̀lẹ̀ ni ibi àwọn mí-ín gbàgbọ́ ní lo jínù ni. téèyàn jẹ́ kò tó báyìí irọ́ ni kò nídìí jínù. ahán ìdán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tà ń fi sọ̀rọ̀ yìí ìdán wà ń bẹ́ẹ̀. ànábìdọ̀ sọ bẹ́ẹ̀ wá sẹ́lẹ̀ èkó ó sì bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀kú tó dé. kò ní wá sẹ́lẹ̀ èkó òun náà ló fi sẹ́kọ̀ọ́ ni òun ló fi sẹ́kọ̀ọ́ mọ̀wé pípa ọmọ mọ́tò kan bẹ̀ ó dẹ̀ fi ẹlẹ́hà sílé ó dẹ̀ báyàwó ẹlẹ́hà sùn ìyàwó àbá sùn ìyàwó dẹ̀ lóyún ó dẹ̀ gbà á. àbá yẹn tún dé sínú inú ọgbà ó tún rí pé bàbá rẹ̀ bí àmì ṣe ṣe lọ́dà ìjọ eh. àkọ́kọ́ lọ sẹ́yìn tá a rò pé ẹni tó yìí ọgbà àjò ni èmi ajé akíndélé ajé ajé akuru asakọba ń ta ńgbà tá àrùkú bóyá orí rẹ̀ ó gbà á jò pé bóyá wọn ará sẹ́yìn fẹ́ dìtẹ̀ mọ́ ni ńgbà dọ́dọ̀ gbogbo àwọn bàbá ìsẹ́yìn gbogbo àwọn bàbá ìmọ̀mù sẹ́yìn kọ́lọ́ máa ń sàlẹ̀ àlékún àná fún wọn. bàbá ni ọ̀rọ̀ yìí la wá fún o báyìí báyìí báyìí làbá ni ẹ má jẹ́ àsọ̀rọ̀ lásán ẹ jẹ́ àlọ́ kéṣi wa wọn ni ẹ má dọ́dọ̀ rẹ̀ àníkélódé wọn ní àǹjẹ̀nu rẹ̀ yóò fi gbẹ̀yìn Ah, akíndélé ní baba ń wa wí gan-an yóò jà lọ. àǹjẹ̀nù gangan ètò yà á lọ gan-an sọlá ń jànà àwọn àjẹjẹ fi alẹ ẹ fà wálẹ àwọn alágbèrè náà kúrò ẹ jà lọ abáfọn labade bẹ́ẹ̀ wọn sì gba ọlá lẹ́jọ́ yunusa aráàlú sọ pé wọn ti fẹ́ wá fi iná bọbi tẹ wáyé wọ́n ti panupọ̀ pé wọ́n fẹ́ lé yípo nílùú yìí a sì wá gbọ́ là wá sí àwa fẹ́ yanjú ẹ̀ àfẹ́kọ̀ ọ̀ka lọ ó lò wọ́n lọ wàá gbọ́ tọ́ba ti á dóhùn ṣé tá a wá ọ̀ka ọ ká tó bá wọn sọ̀rọ̀ ó ní bó tẹ́ bá sọ náà ní pẹ̀lú ògùn ọlọ́run a sì gbéra a sì fọ́n nígbà débẹ̀ tá a mú dé bàbá nǹkan wò pé a wọ́n mọ̀ dé ó ti yẹ hànàmọ́ lọ kò ju búra yàrá yìí lọ o. ọmọ dáadáa mọ̀ kọ́ pé torí mo fẹ́ mo láì jẹ́ pé ó ti ẹ̀jọ̀ ọmọ kékeré ọkàwé o. o tún fáìn. a máa wá mi wá tí ó kojọ wá tá a gbọ́n aládùúgbò dáadáa bí tá tí màá bá wọn sọ̀rọ̀ táwọn ilé àti àwọn ilé àwọn náà lò òkè tí wọ́n máa bá wọn tí mo fẹ́ràn ẹ̀ dì. àti kì ó dùn mí fọmọ náà púpọ̀. lábàá pèdé náà bàbá mi bá ní ìǹsì báyìí ìǹsì báyìí ìǹsì báyìí ìǹsì báyìí ìǹsì báyìí gbogbo ọmọ ló sọ̀dọ̀ ta bàbá wọn gbogbo ọmọ lọ́mọ ó sọ̀dọ̀ ta bàbá wọn gbogbo obìnrin olóbìnrin ni ń gbà pípé ẹ̀yin àfa láti Ìbàdàn sọ́dá ṣé ń bẹ́ nù kí ṣé súnà yín náà lọ sọ pé kẹ́ ẹ máa gbàyàwó níyàwó kẹ́ ẹ sì gbà sọ́dọ̀ láì lọ lé bàbá yàwó bí sì ń bẹ lọ́dẹ ọkọ wọ́n nà kásì wọ́n lé yìí ó lọ báyà obìnrin kan sọ̀rọ̀ ní sọ́ọ̀bù kíkọ́ wá gba Islam tì í ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kìí ti di mùsùlùmí yóò ṣe di mùsùlùmí ni wọ́n sì báṣọ báṣọ débi pé wọ́n sì mú lọ wọ́n sì sọ níyàwó. àní kódà kódà bàbá ẹ má bínú wọ́n yarí. ńgbà tó di pé ilẹ̀ ń sú lọ tá a ọ̀rọ̀ á mọ́ àwò pé ọ̀rọ̀ yóò ní dáa ká filẹ̀ báyìí n bá lo n ta kọ́ lára àwọn àfa n bá lo bí wọ́n ṣe lo kí o tó pé alẹ́ máa kí o báyìí ọ̀tọ̀ ní ká lò lójú èèyàn n bá dìde n bá ṣàdúrà fún wọn sọ̀fúnwà fún wọn n bá ròyìn wọn bá bẹ̀rẹ̀ sí ròyìn wọn bàbá dáadáa yìí mo kà nílò ọmọdé kìló jìjì ni ńlá délẹ̀ ṣé dábàá sọ fún ọ pé ọlọ́run wí ànábì wí sọ́dọ̀lẹ́ ó lọ́wọ́ tẹ̀lé mo bí lẹ́kìnrin mo bí lẹ́kẹ̀jì máa sì ti kún bàjẹ́ gbogbo òkè ti kún bá gbogbo àwọn ọ̀dọ́. ẹ bàbá wa ẹ̀gbọ́n tó wí ẹja fi lọ́rùn lẹ̀ olówó tẹ̀lé ohun tó ṣe sẹ́yìn ẹ fi lọ́rùn lẹ̀ ẹ dáforí Ọlọ́run ẹ forí yẹn. nígbà mo rí sáyìn pé bàbá kan fẹ́ da ọ̀rọ̀ rú bọ́kà téèyàn jíà ni. mo ní ẹ̀yin bàbá wa à ń sọ̀rọ̀ láfi ń halẹ̀ mọ́ a lè ń lù láfi ń halẹ̀ mọ́ o àwọn kan bẹ ń lù sẹ́yìn tí ń sọ̀rọ̀ ẹ̀ẹ́dìyàn kò lù o àwọn kan sọ̀rọ̀ ń lù yìí tẹ̀ẹ̀dìyàn lé kò lù yìí o togojọ́ máa yín ọjọ́ máa bíbí ẹ ọmọ ọjọ́ mọ̀síra ilẹ̀ ìdánsọ o ẹjọ́ o ẹjá sí ẹjá sí pẹ̀lẹ́ o a ń gbà mọ̀ nàyẹn sí ara ìtọ́fẹ́ dànkẹ́rú bá wálẹ̀. Hmm, láìsí olú bèbè. ọba ara wálẹ̀. nígbà jẹ̀gá náwó sí. làbá rọ́n bá bá ní ẹjọ́ ìjọ náà o àṣẹ inú ṣe ìsọmọ àṣẹ ìsọmọ ti gbọ́ràn àgbọ̀ bá dẹ́wọ̀n ó dùn mí púpọ̀. àṣeyẹ tán yẹn lọ bó ṣe yarí nìyẹn àṣẹ kò tiẹ̀ tí ìṣègùn tí wọ́n fi ṣẹlẹ̀ ó ṣe àbẹ̀rẹ̀ lójú paálí. àwọn aránṣẹ́ṣẹ́ aláti ìsẹ́yìn pé tó ẹ̀yin ẹ̀yin Ìbàdàn ńlá gbà fún agbàfọ́nà ara yín ẹ̀wọ̀n tẹ tábàgbà ẹ̀dìyà kìkìkì ìjọ náà tó lè ráyè wíwé léyìí ó ti á láàrin ìlú ọwọ́ lọ ra lèrègede ibẹ̀ lọ́wọ́ lọ kó sí ń gbogbo ọ̀ràn bẹ̀. wọ́n tún ránṣẹ́ sí wa laba ni ọ̀dà ntókù ni pé ẹ̀jẹ̀ wá bá dàn lọ sí UMB gbogbo aṣáájú inú laba ẹ eh, jamatu ẹ eh, fasan pé yunusa bàbá rẹ̀ bá wájú náà sọ́bà lójú jẹ́ ni níta ṣe ọ̀fẹ́ kí wọ́n dá lẹ́bi ni bí yẹn wù àjọ yẹn nígbà tí ó fèsì ó ní o ni, sì fẹ́ sọ̀rọ̀ jẹ̀mọ́ ẹ ṣe bí ẹ ṣe gbọ́dọ̀ sọ torí kò ní kò ní kò ní lọ́ra sọ ó ní ó yà mí lẹ́nu ìmọ̀ sì ṣe mí pé àṣà lè pé mùsùlùmí kalẹ̀ ká dojú tì ẹ bá ní sọ̀rọ̀ ẹ wá pé gbogbo ayé jọba yìí èyí tẹ́ ẹ sọ àti gbọ́ ẹ àmọ̀ àmọ̀ fún yín lábọ̀ gbogbo yẹn àwọn yẹn ti làágùn làágùn kalẹ̀ o ntẹ̀ dáná nù. ìwọ bàbá rẹ̀ kí lórí sí bàbá ní tó ẹ máa bọ̀ ń ṣàdúrà ntọ́lọ̀ ntọ́lọ̀ ntọ́lọ̀ yẹn kan nù asako mẹjọ náà lọ́ba lọ <laughs> lọ́ba lọ lọ́ba yín musu rẹ̀ bọ́dọ̀ tó ṣe wá burú sí nìyẹn ọ̀rọ̀ wa láti jọba lọ nígbà ní ìjọba ń pè wá ní ìsẹ́yìn DPO sẹ́yìn àtàwọn ọlọ́pàá àti ọba sẹ́yìn pé wọ́n ń pè yẹn aláàfáà tẹ wá láti ẹ ti tẹ́ ẹ ti yunusa lẹ́yìn kó tó dogun ẹ máa bọ̀ n lọ fi sínú kan ẹ má bá a lọ́jọ́ náà. jọ náà. ní alẹ́ la tó jẹun àárọ̀. iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀. la tó jẹun àárọ̀. ká jẹ sẹ́yìn la tẹ bá gbọ́ pé ẹ̀wọ̀n ẹnìkan kan ò ó fọwọ́ ara ẹ̀ fa ẹ̀wọ̀n fúnra ẹ̀ ni labade bẹ̀yàn náà wọ́n ra wọ́n ra páàsì wa wọlé wẹ́rẹ́ àṣebàṣe wọlé òun àṣe òṣè jáde mọ́ àmọ́ àwọn ọba náà jókòó dpo jókòó ọlọ́pàá náà wà gbogbo àwọn náà bá wà ń bẹ̀ nǹkan kan náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn aráàlú ah, bá ń sọ ọ̀rọ̀ ní bá ń sọ ọ̀rọ̀ gbogbo táà tún gbọ́ ní bá ń sọ gbogbo àwọn tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ wọn bá fẹ́ pẹ̀ jáde kí ni máa fi yín ṣe wọn máa ń tú wà sí rí bí ṣe máa bá wọn sùn bí ṣe máa ṣe lóòótọ́ tí ò ṣe gbọ́ létí. ti da àánà wọn ni a sọ̀rọ̀ àánà mi tó lónìí àwa náà yọ ọ yọ sẹ̀ráì ìní fi ń gbọ́ nùrù yìí ńgbà tí wọ́n kọ́kọ́ mú pé àwọn àfa náà sọ pé àná lọ́wọ́ sí ti ṣe ọ̀rọ̀ ni wọ́n kálẹ̀ ńjọ yẹn labayẹwo yọsẹ ẹ̀yin ara sẹ́yìn rè yunusa rè àbálọba náà tiwa o nani àwọn ọlọ́pàá ní baba nbàdàn ìbànúwò rẹ ń lọ táwọn bẹ ń bí ẹ̀fà yunusa lé ara sẹ́yìn lọ́wọ́ jáde ti dúró gbogbo olú ti wá pé lẹ́yìn ah, géètì lọ́hùn. ẹni tí ó mú kú mọ̀ lọ́wọ́. pé òní ni àwọn ọ̀pá ah, àwọn ọlọ́pàá ní ẹ wà á lọ tán wọ́n á pàṣẹ hàn lọ́rùn wọ́n á ní ká máa bọ̀ ní ẹlẹ́yẹlé eléwé ran iná lẹ́ ń lọ́hùn. bí wọ́n ṣe ṣàgàlágòdò sí géètì nu lọ́ba di gbẹ̀yìn. wọ́n lẹ́yìn náà ni ẹ máa mú lọ yìí ni ẹ máa mú lọ. kọ̀ọ̀kan ti jáde. asọ́sì ntókù ni pé wà lọ́pàá ní ntókù tẹ́sẹ̀ ni pé ẹ lọ tú wọn ká báyìí túká tí wọ́n ti pò mbẹ́ kò sí wàhálà làwọn yẹn bá ń lọ pé ẹ dákun kankan wọn ò dáhùn mo ní ẹ jẹ́ ń lọ. mo lọ lákọ̀ọ́kọ́ wọ́n gbé àga fún mi mo fi gun àga kí kó fi tó àwọn tí ń bẹ lẹ́yìn asọrọ asọrọ asọ̀rọ̀ wọ́n ní ò sí problem apò tán wọ́n ní problem wájàre èyí lónìí ni ó kù. ọwọ́ adé kejì mo ṣe apadà lọ mo wá mí náà wá pàǹdà ẹ wá ara àsẹyìn ọ̀lẹ ni yín ọ̀lẹ ni yín bẹ́ẹ̀ bá sọ ọ̀lẹ ó sì jẹ́ pé àwọn aláìpa sí lọ́rùn lánàá kò sí ìlú ìlànà ẹ̀ pa ìjẹta ẹ̀ pa mo á rí ojú tí mò ń wò yìí mo ojú tí mò ń wò yìí ojú ọmọ ọkọ sẹ́yìn mò ń wò yìí kọ̀sọ́ máa lè sẹ́yìn bí mò ń wò yìí ọmọ àlè sẹ́yìn kọ́ náwó tó yọ lọ́hùn. wọ́n ní òsì ọmọ ọkọ nẹ̀yìn tẹ́ ẹ dúró yìí ẹ̀tọ́ yàrá yín gbé e kò ní ìdí ẹ má lọ mọ kàkà lọ́rùn sójú bá ń lọ ni. ẹja wọ ẹja wọ lọ lónìí ti wá. àmì kúmùlà. ẹja kò ẹja kò. àwọn àbáni pàkéjì ẹ báwọn. ẹja wọ lọ. sẹ́ẹ̀rí àwa ni wọ́n ti sọmọ lọ́rùn nísìn. àwọn ní bàbá wọn ní pẹ̀lú ògo pẹ̀lú sọ yìí ẹ máa jáde bọ̀ nsìn ẹ máa jáde bọ̀. sẹ́yà lọ aa wọn lọ. àbálòpọ̀lọpọ̀ ẹ wù wọ́n ní ká máa lọ o ọlọ́pàá ní kò le ẹ máa mú lọ. inú sà sórí tó dálẹ̀ ha gbogbo ohun tó tún mọ́ra yìí máa bọ̀ máa bọ̀. lọ́wọ́ kan alùkìbà gbọ́dọ̀ àná erékà gbọ́dọ̀ àná ọwọ abọ ọwọ ọwọ abọ gbogbo tó abọ àwa tó ti bọ abẹ abẹ ọkọ kan. torí wọn ní wọn tilẹ̀kùn ọkọ lẹ ni o. àwa kásẹ̀ lé lórí. ọkọ ah. ọkọ wa ń jáde lọ́kọ̀ kan wọn tẹnu ọkọ̀ báyìí. wọ́n ń ọkọ ọkọ̀ báyìí. nígbà tí ó débi ọkọ̀ tí ó wà àwọn náà ti pàǹdà àti sọ fọlọ́hún wọn ò tiẹ̀ wọn ò tiẹ̀ rí náà wọ ọkọ̀ èèyàn bó bóde nù. abóde tán báyìí àwọn àwa kò ń bẹ̀ lálẹ́ pátápátá láì jẹ kankan. méje àbọ̀ ah, a adìkèmé adúgbò fọlọ́hún. tọ́lọ̀ sọ adélé. adúgbò fọlọ́hún o. a máa ń tọ́ ṣẹlẹ̀ lẹ́yìn tá a lọ tán ń ta bọ́rọ̀ débẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹ pé ọ̀tọ̀ ni tí wọ́n tànàbì sọ ọ̀tọ̀ ni tí ń ṣe sàǹfàrà mi náà sàṣàlà ànábì wa náà ọ sọ̀rọ̀ kan jọ àlè kìámà mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa o mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa ànábì lọ́fẹ́ ànábì yóò sọ̀rọ̀ ìjọ àlè kìámà. kàkà ọ̀nà nàbí sallallahu alaihi wasallam filiwaridina lahawdan hinna yuriduna fayuraduna anihu fayakulu asahabi asahabi fayukolu inaka la tadiri mada ahadasu baadaka fayakulu ah la ilima lana njọ alikiyama wọ́n ní gbogbo ọjọ́ anabi pátá táǹtẹ̀lé ni wọ́n fi ọlá anabi sasalam yọ̀ǹda wa ká ama awali àwàlìjánná ni àìwọlé sẹ̀ǹpẹ́ dibo tí wọ́n ní lọ́wọ́lé kè wọlé wọn èbúra fún. àmọ́ wa lọ ìdí omi àlìkàwùsára iná àtàyìnà kàkàlẹ̀ kàwùsára. فصل لربك ونأر إن شانئك هو الأبتر lábà débẹ̀ ibẹ̀ ìwọ́n ti máa wá fún alómi kan mu omi Kausara omi tá a bá mu nì omi gbogbo ntí ìmọ̀ báyànnú jẹ́ láyé ni ó mú kúrò wa torí pé àní máa gbénu àdìjẹ́ náà bánújẹ́ mọ́ ẹni tó sì di bàbá rẹ̀ ti ń jóná ṣé ẹ̀yẹ́ bánújẹ́ wọ́n dẹ̀ fi hàn pé bàbá rẹ̀ òbí ti ń jóná ẹni á fi màmá rẹ̀ hàn pé ń jóná ẹni á fọ ọmọ rẹ̀ hàn pé ń jóná ẹni á pé ń jóná ẹni àfọkọ rẹ̀ hàn lóbìnrin pé ń jóná ẹni àfàyà rẹ̀ hàn pé ń jóná ẹni àfẹ́bí rẹ̀ hàn pé ń jóná amómitá bá ti lé mú yẹn àmọ̀ rẹ̀ rìn ní kùtì ẹ̀ sí pé ń dùn wá wa. omi láṣẹ wá fi màpá wa agbáwé náà jẹ́ à ń fún yàn ń èmi àtẹ̀yìn ọlọ́run jẹ́ àlè mú o. amiina. torí pé ìbẹ̀lẹ̀ ló ti padà sínú jáìdámà. alẹ́ jẹ́ wọlé lẹ́tẹ̀lẹ̀. amàlẹ́kà tí wọ́n ń fún alómi yìí tẹ́mọ̀ tí wọ́n á kan ẹlòmíì tọ́yẹ kí wọ́n gbómi fún tẹ́lẹ̀ kílẹ̀ wọ́n á bì. ẹgbẹ́ anabi ma pariwo aa asiabi asiabi anabi ọlọdun ni pé gbogbo yín lẹ wà lẹsẹ náà ẹ ma wọlé ẹ ma wọlé ẹ ma wọlé tọ́jú pé àṣìábì àwọn ìjọ mi ni ìjọ mi ni ẹ má mọ ẹ má ìjọ mi ràn. kọ́dí bàdálà kọ́dí gàyàrà kọ́dí bàdálà kọ́dí gàyàrà ó ti pààrọ̀ ẹgbẹ́ ọlọ́gán. ìparun gbọ̀n. àdìsí rẹ òdì ní kàbára ayé. àlọ́ hmm. <laughs> àná sọ pé láyé ìlànà fi máa fi máa àdáṣà o àmọ́ nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn wa mọ́ o aláǹdàmí náà sọ bẹ́ẹ̀ tẹ̀mọ́ àtòrí ọlọ́run ṣé ẹ̀ka ti bí ìrònú wọ́n ní àwọn tí wọ́n máa gbé pò bí omi yẹn ń dọ̀ yẹn làwọn tí wọ́n bá lo súnà àti ò lo súnà wọ́n á mú mi yẹn ń dọ̀ yẹn kódà bí wọ́n padà wàá wà lè jẹ́nà padà wọ́n kọ́ lọ jó nínú lọ́nà wa ń bẹ̀. àmín. èyí ni ìdáhùn sọ̀rọ̀ pé ó lè jẹ́ pé tó mú àmọ̀dé kà sọ pé lá ilé mọ̀ lànà nù ọ̀nà kejì ó lè jẹ́ pé tí a rò pé la ilimala náà bì má fi bà wá ajabu àní màá ti bẹ́ nù àti hàn dáhùn àti hàn dáhùn àmọ́ ti bẹ́ lọ́kàn wọn torí ẹlòmíì dáhùn kò dáhùn ẹlòmíì dáhùn kò dáhùn ọkùnrin míì dáhùn kò dáhùn obìnrin míì dáhùn kò dáhùn jàǹtò lẹ́ẹ̀bá àfa mi ò jà pé àbámọ̀ ní ìhà ńlọjà nàmọ́ nìyẹn ló làwọn bẹ̀. jàǹdù lẹ́bẹ̀lẹ́ àmì ìnùjà nàmọ́. sẹ́gbẹ́ ìjà ìjáàbù rẹ̀ arúmọjẹ ní fi ń ṣe láyé. ajáde mi ìdá jùlọ. bóyá mọ̀ràdù àwọn ànábì ọlọ́run nìyẹn pé tó àmọ́ ti bẹnu wọn o. torí pé ọlọ́run sọ Muhammad. aya surat muhammad náà ni aya tati ọlọ́ni wà láwùnà sáàù láàrá iná káhùn mú. wọ́n láwùnà sáàù láàrá iná káhùn fàlà àrọ́ftáhùn bí sí máa hùn wàlá tàrífànnàhùn fi láhìní lìkọ́hùn wàlláhu ya'lamu a'malakum. tó wọ́n lọ́nà wọn máa ọlọ́run sọ nígbà kan láyé kan náà wáyé pé ìwà nẹ́bí bàbá fẹ́ ni àbá fi ojú àmùná fi kìtì ń tẹ̀lé ọ àbá fi hàn síta. am hasiba alladhina fi qulubihim maradun allan yukhrija Allahu adghanahum. Allahu akbar Allahu akbar. walau nasha'u la raynakahum. ọlọ́run ní àwọn tẹ́ pé àdìọ́kan bú ń bẹ nú wọn ẹ̀sìnjọ́ ń jókòó ni ẹjọ́ ń ṣe ni wọ́n ti jẹ́ sí dìtọ́kẹ́ kò ẹ̀rí ẹ̀ máa rí táwọn èèyàn ó sì jọ máa lọ ó sì jọ máa lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ lẹ́ẹ̀kan náà ẹ di fa kílá dé olóhùn ah, ọlọ́mọdéjàre òun fẹ́ wo ìṣòro ara wọn. Ah, ah. ara wọn là ń pè ọ ọ olóhùn kan ṣe bá ń ní ọ olóhùn tó ń gbọ́n ìyá yẹba ha ó sì da àtijọ́ tí wọ́n rò pa ń bẹ lára wọn ò sí lára wọn kọ́lọ̀ mọ́ mu wa. jama ẹ sami dáadáa yorùbá máa dúró àṣẹ púpọ̀ máa lọ́lọ́ mọ́ mọ́ wa mọ́ fà wá lẹ́yìn tí ó mú wa lọ. ẹ ẹ mà pé bá fà lẹ́yìn tí ó mú lọ́wọ́ yóò fẹ́rù wọn láyà ni níbo yẹn fẹ́ gọ́sífà yá ẹ̀ ẹ̀yìn lọ́nà bá fà lẹ́yìn tí ó mú lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ lọ́hùn sí lọ́ta rẹ̀ tẹ́gbọ́n bá ní tọ́wá ní kéèyàn ò díjú ọbẹ̀ dùn kan sẹ́yìn rẹ̀ èyí ò ní ìrọ̀lẹ́mìí tẹ́ ìdíjú yá àjọpẹ́ ńlọ́ta ọ̀rọ̀ ń falẹ̀ tí ó mú lọ́nu ọta ọta ọde o lè sáré mú yàn pé pọ́sà lati ń bẹ́ ń ta láti láti láti súnmọ́ ṣùgbọ́n pé ọmọ rẹ ọmọ ọ̀sán rẹ ọmọ òru rẹ ọmọ ìkọ̀kọ̀ rẹ láti wá mú yàn kó kó tí ìbá sọ lọ́n ti máa láàyàn àwọn ni máa láàyàn jàmọ́ ẹni tí kó tọ́lọ́ máa wí à ìmọ̀ àti pé ìgbà ipá abọ́ ọmú dípò tí wọ́n fi ń dárò rẹ̀ ìwọ wọn bá máa dárò lé nì. ẹ̀ láfi ní káwa náà ká súnmọ́ ọlọ́run ọlọ́run ní máa báyàn múrú wọn yáà fojú wọn hàn lítà. ẹ máa padà dúpẹ́ dúpẹ́ pé ọlọ́run wọ́n máa ṣe ń wo àtòlórí ibú ni ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń sì mà. ọ ah, dájú pé tí ìbáṣepọ̀ ọlọ́run là mí lọ́wọ́ njọ́ kan àtà sálà nígbà má pa nábì pé kọ́ wá àwọn tí wọ́n pa nábì yìí kì í ṣe àwọn tí ò lè dá lóhùn yà nábì yìí sàmì kì í sọ́mù gọ́fà sàsálà wọ́n pè lọ́wọ́ kan wọ́n dàbá kì í kalọ̀ yà lọ́ bá àwọn yanjú ọ̀rọ̀ yìí wọ́n ní wà bá àwọn yanjú ọ̀rọ̀ wọ́n ní wà nábì làfẹ́ kọ́ bá yanjú ọ̀rọ̀ yìí o bìtì bá ṣe wọ kò sí tó lè sọ tó lè sọ pé àmọ̀fà nàbí ọlọ́run ọ wà bá yanjú ẹ̀ anábì ti fàn bọ̀ wá kí lẹ́yìn wọ́n débẹ̀ tán níbi ìjókòó wọ́n ní sálọ́ ìjókòó wọ́n ní kó jókòó bí gànà kan bá wà rẹ̀ wọ́n ní jókòó tí gànà yẹn wọ́n ní jókòó tì ẹ̀sùnmọ̀ ẹ̀sùnmọ̀ ẹ̀sùnmọ̀ dáadáa ẹ̀sùnmọ̀ dáadáa ó yìí súnmọ́ bẹ́ẹ̀ abákì ní yàrá tó lọ́la ẹ̀ mo fẹ́ ṣe ájà arábìnrin yẹn ti rà lọ lọ́ba lọ nígbà bá abákì dé kọ̀bá náà fi ń abákì lọ àti ní sẹ́fẹ̀ẹ́ ló bí ògiri pé wọ́n fẹ́ gbẹ̀yìn ògiri lọ gbé àpáta ńlá kan tí wọ́n sì lè lórí mọ́bẹ̀. wọ́n á lọ bá pàtà bí yìí mi ṣe dénú bí yìí ní ǹdé ǹdé ǹdé ǹdé ǹdé ǹdé ǹdé máa lọ máa lọ máa lọ máa. ìyá kó àtà rẹ̀ dáwọ́ làlàlàlàlà wọ́n lè báyìí ńdà ńdà ńdà ó ti lọ. wọn ò gbọ́dọ̀ ní sọ. àbátì wa dé àbátì ní a rọ́súrù láyàdà kì í ṣe báyìí à tó ń dágbére fún ní máa ń tọ́pa ẹ lọ bàbá ti délé. àmọ́ wọn sáà níbi irú tí ọlọ́run ní máa là wá ọlọ́mọsà máa là wá o. amina. ọlọ́run ní ṣùgbọ́n látàrí fún nàwó látàrí fún nàwó fìlà nìkó a kà júwe wọn fún ọ a júwe àwọn mùnàfìkì fún ọ kí ni àmì mùnàfìkì ẹnu wọn máa dùn jù tó máa dùn jù lẹ́nu irọ́ ni kọ́lọ́ ń là wá ń bẹ̀ wọ́n ní ojú pọ̀nà ẹlẹ́ẹ̀kejì nù tán sọ pé àlá ìlímọ̀ lànà yẹn pé àmọ́ ti ń bẹ nínú wọn ọ̀nà kẹta ìtumọ̀ ẹni pé lá ilimọ̀lànà ìlàmà àlámtánà wà á ń tata alámùbímọ́ ta òjì bùnà àwa ọmọ tí ń bẹ lọ́kàn wọ ọlọ́run wọ ọlọ́mọ tí ń bẹ lọ́kàn tiwa àmọ́ tí wọ́n fi dáhùn àmọ́ bí wọ́n ṣe dáhùn wọ́n náà dáhùn fáwa ní wí àmọ́ bí gẹ́gẹ́ bí wọ́n ṣe dáhùn gangan àdámà. àdámà. ìwé ọ̀rọ̀ màmá kọ̀kọ̀. ojúbọ̀nà mìíràn. ìkẹrin tí a bá kà lójúpọ̀nà àwọn àfààní ìtìmọ́lù lòun akànròpó lè jẹ́ bẹ́ẹ̀. ìyẹn ni pé kọ́ọ̀lù la ilimu lana tahaduba ma alahi asawajala ànímà wọn ilẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run wọ́n fi lẹ̀kọ́ fọlọ́run wọ́n fi lẹ̀kọ́ kàmá yakulu tìlímí sùlí ustaasi yìí bó máa kẹ́kọ̀ọ́ sí máa sọ fólùkọ́ pé lẹ́sà indi ilimu ta àdùbà ń bì yìí. ọmọ akẹ́kọ̀ọ́ ní àmọ́ nǹkan kan o kódà bó máa kẹ́kọ̀ọ́ bá gbọ́n tó fẹ́ sọ̀rọ̀ wájú àwọn àfáà ìtí òwì ni pé inú tẹ ẹ kọ wa inú àwọn àfáà máa dùn sí gbólóhùn yẹn àbájú lẹ́lẹ́ Ìbàdàn tí àwọn àfáà kan bẹ tí wọ́n fẹ́ kọ́ máa kí ó sọ̀rọ̀ wájú wọn wọn ò sì jẹ̀bi tán náà wọn à jẹ̀bi tán náà nígbà kan akọ́mọ dá wọn lẹ́bi ní ní kùlíyàn pé ẹ̀ kìíní kan tó bàbá amúnigun lọ́ka yẹn lẹ̀ bàbá amúnigun lọ́ka pé ẹ̀ pé wọ́n máa sọ̀rọ̀ wọn jọ àwọn àfa àyàn kan lẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n á tán àtọ́wárí nǹkan bàbá ń sá fún jọ náà. ṣé ẹni àṣeyọrí ní ìsìn. àṣekẹ́ máa káwọn tí wọ́n kéwú tẹ́tẹ́ tó wọ́gbó lọ yìí ká kọ́ ń kéwú sí ìbámasí ẹ wo iye àwọn kan náà tí wọ́n fà hàn kéwú ẹtú wo iye tó kó wọgbó lọ. bẹ́ẹ̀ ni pé àgbọ̀dọ̀ sí báwọn àbọ̀rọ̀ pé ẹnìkan ò ní lo ìmọ̀ dáadáa ká má kọ́ ní kéwú àní máa kọ̀kọ̀. àmọ́ bàbá àwọn òsì dálẹ́bi tán ìrísí ló sọ́n dàbẹ́. àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ wá sọ̀rọ̀ ju àwọn àlùfáà ńlẹ̀ Yorùbá ẹ máa gbólóhùn yẹn kún pé inú tẹ̀ ẹ̀kọ́ wa. àmọ́ sọ̀lọ̀ máa sọ̀lọ̀ máa sọ̀lọ̀ tó má sọ ló pé yàn téèyàn bá sọ yọ sọ mí mọ sẹ́mọ̀ táwo bá já kótó nígbà tí a máa là wo kí náà ń sebẹ́ ní ìsìn ẹ̀sìn náà máa ń sebẹ́ ní ìsìn náà o ṣé máa parí gbólóhùn kan sórí ẹ̀kan náà ẹ̀wọ̀n pé nígbà tá a dé nígbà tá a dé nígbà tá a dé nígbà tá a dé nígbà tá a dé ẹ̀yọ bí wọ́n ṣe ṣẹlẹ̀ mí ìdàgbà náà nù gbólóhùn kan tó bá sọ pẹ́rẹ́ báyìí ká sọ mí mà kí jọ́ máa fi jayé nìyẹn <laughs> kọ́ńtà wọn là wá àmọ́ kò sí yẹn mọ́ kò sí yẹn mọ́ ọlọ́run ti fi ọlọ́run ti ká yẹn lẹ̀ ó ti fi àwọn àfa súnà ó ti fi ká yẹn lẹ̀ àwọn àfa kan ní nta lè sọ pé bóyá àwọn àwọn àwọn ànábì ọlọ́run wọn lo ẹ̀kọ́ ni kọ́lá kọ́lá ni yọnu sí gbogbo wọn ibi tí a dò sí lẹ́nìí ò nìyẹn so lógo ọlọ́run lọ́la àwọn fẹ́ tó yẹ kó lọ.